إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وطيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدرككم الله سبحانه وتعالى أترى الصلاة على محمد صلى الله عليه وسلم إن شاء الله آتما تسواج لوري ذلك وعلتم متن الرسالة إتي الإمام ابن أبي زيد القيرواني عليه رحمة الله afán tẹ̀síwájú wọ́n ní wala yahillu laka an tata'ammada fama al-batili kulli kò tọ́ fún ẹ láti máa máa gbọ́ àwọn nǹkan tí ó bá jẹ́ nǹkan bàjẹ́ in ẹ̀sìn tó bá lójì sí kò tọ́ láti máa gbọ́rù nǹkan lẹ́ wala yahillu أن تتعمد سماع الباطل كله كتفوين لاتما لسنتي انتو باجي باجي nígbogbo ìran rẹ̀ ọ̀tọ̀ ni kí èyàn máa máa lítí sí ọ̀tọ̀ ni wípé wọ́n fún ìrànbọ́ ní túláàsì lápèjúwe tá àwùjọ wa lónìí àwọn èèyàn wọn a máa plé àwọn nǹkan tí nǹkan àwọn oríkórí wọn a máa jó ìjókójó máa lo ìlòkulò tó ṣe pé èèyàn ní option ju wípé kéèyàn máa gbọ́ ọ lọ òòyàn gbọ́ ṣùgbọ́n wọn á fún èèyàn gbọ́ ń tú láti ó yẹ hàn lọ lójú títì àbígbà ní èèyàn wà nínú public transport àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n fún yàn gbọ́ kóra ibi tó lè dé lónìí téèyàn ń bẹ on board plane gan tẹ wà nínú plane ó ṣeé ṣe kó ṣe pé ẹni tó jòkó sí ẹgbẹ́ rẹ yóò wù láti gbọ́ music tó ń bó jẹ́ pé wọ́n fún wọn ní kíni airpod tí wọ́n á fi gbọ́ ó máa ṣe é tí ó máa kọrin títa ni tí ó dẹ̀ sí nǹkan tí èèyàn fẹ́ ṣe bẹ́ẹ̀lẹ̀ kọ̀m̀pléènì fún ẹni tó jẹ́ hostess lákòjúwe àwọn gangan fúnra wọn kẹ tó jókòó nínú pléènì wọ́n play music tí gbogbo àwọn tán jókòó tí wọ́n gbọ́ ká máa tí sọ àwọn commercial vehicles àwọn public uh, buses tí àwọn èèyàn tí wọ́n wọ̀ káàkiri bákan náà ẹni tó ń rìn lójú títì yóò gbọ́ ẹ̀rìn lórí síìtì yóò gbọ́ eléyìí kọ́ ni tí a ń sọ ṣùgbọ́n àtàámùd kéèyàn máa máa máa lísìn sí eléyìí tí a fa ń sọ fún wa pé wà láyé kí ló láká à ń tàtà àmàdá sàmà àlbáwọ́tí lé kò tọ́ fún ẹ láti máa máa máa gbọ́ nǹkan àbàjẹ́ gbogbo ẹ̀ pátápátá tàbí pẹ̀lú ìran rẹ̀ ولا أن تتلذذ بسماع كلام امرأة لا تحل لك بكنا كما بدو أرو بنتيو كنشي طوري إلينا كنشي كثير أطر ولا سماع شيء من الملاهي والغناء بكنا خطو لكما بو musical instruments lẹ́yìn náà ṣe nǹkan tí ọba wọn náà lẹ́yìn gbà tí a fà sọ wípé samar al-batil kulli ọmọ àpèjúwe wá ohun obìnrin tí ó kì ń ṣe ẹlẹ́tọ́yìn fi hàn máa gbádùn rẹ̀ ẹlòmí bẹnu ọkùnrin tó ṣe wípé ó máa ń fẹ́ gbádùn ohun obìnrin kó sáà máa bóbìnrin discourse obìnrin tí ó kì ń ṣe ẹlẹ́tọ̀ rẹ̀ kò ń ṣe ìyàwó rẹ̀ bákan náà kò ń ṣe ẹni tó jẹ́ máhàrámù fún ó lè jẹ́ ìyàwó níyàwó ó lè jẹ́ ọmọ obìnrin tó jẹ́ ọmọ ọlọ́mọ yóò ṣàfẹ́ máa bá discourse kó ṣàmọ́ gbádùn rẹ̀ eléyìí ìbàjẹ́ ni pẹ̀lúmí ó ti di bárakú fún èké tí ó bá tí ìrọmọ obìnrin kan bá sọ̀rọ̀ ní ara rẹ̀ tí ìbalẹ̀ torí eléyìí òun ni ẹ̀tí fi pa àwọn ìyàwó anábíwa muhammad sallallahu alayhi wa sallam láṣẹ ilé oní tàbánà bí kọ́wàlì fayet ma'alẹ́rí fi kọlbì yìí mọ́rọ̀dù ohun yí ẹ má mú wálẹ̀ bákanbákan tí yóò fi jẹ́ kí ẹni tí àrùn bẹ́nu ọkàn rẹ̀ kó ma ń tẹ́ ó sọ fún àwọn ìyàwó anábíwá muhammad sallallahu alayhi wa sallam kíkí kí wọ́n má ṣe lè torí pé ẹlòmí ń bẹ tó ṣe wípé àrùn bẹ nínú ọkàn rẹ̀ èyí tí ó wù gbọ́ òun náà ni ohun àwọn obìnrin sọlọ́wọ́ subhanahu wa ta'ala ó sọ fún àwọn ìyàwó anábíwá muhammad sallallahu alayhi wa tí ẹ bá ń bá wọn èèyàn sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ ní èyí tó ṣe wípé kò ní jẹ́ pẹ̀lú ohun lílẹ̀ ẹ sọ̀rọ̀ normally so that kò ní máa jẹ́ nǹkan tí yóò jẹ́ kí ẹni tí àrùn bẹnu ọkàn rẹ̀ kò mọ̀ ní interest nínú yín wa kunna qawlan ma'rufa ẹ̀dẹ̀ sọ̀rọ̀ tó dá sotorina anabuwa muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ó ṣe ní lẹ́nu hadita Ali radiyallahu anhu òun náà ní na annabi sallallahu alaihi wasallam tuhaddatha an-nisaa illa bi idni azwajihin ya'ni fi buyutihin kàkí anábi sallallahu alaihi wasallam kọ̀ ipé kí a máa bá àwọn obìnrin sọ̀rọ̀ àyàfi pẹ̀lú yọ̀ǹda àwọn ọkọ wọn that is nílé wọn so Islam ó fi ẹ̀kọ́ sí àwọn kan wọ̀nyẹn so eléyìí ni tí afárá fi ń sọ fún wa ní ayé yìí wípé gbogbo tó bá jẹ́ bátílì kò tọ́ fún wa láti máa bọ gbogbo tó bá jẹ́ bátílì àgbọ̀rọ̀ máa bọ wá fún wa láàkùjúwe wà láàntàtàlà zaza bí sàmáì kàlá mímọ̀rá kó ma gbádùn ara rẹ pẹ̀lú ohun obìnrin tí ó ń ṣe ẹlẹ́tọ̀ rẹ̀ so obìnrin gbọ́dọ̀ ṣọ́ra rẹ̀ tí ó bá bá ọkùnrin sọ̀rọ̀ tí ó kìí ṣe máhàrámù rẹ̀ kó sọ̀rọ̀ ní nọ́má ọ̀rọ̀ sísọ kò ṣe pé yóò máa jí òun sọ̀rọ̀ láti lè mọ́kù bá ọkùnrin lẹ́nu ọkùnrin náà gbọ́dọ̀ máa wá pé kó ń ṣàbá obìnrin olóbìnrin sọ̀rọ̀ àbí kó ń bá obìnrin tí ó ń ṣe ohun kó máa bá sọ̀rọ̀ eléyìí haramu náà èyí ò túmọ̀ sí pé ohun obìnrin òwò ni gẹ́gẹ́ bí àwọn mi ṣe máa sọ ohun obìnrin ò kí ń ṣe òwò obìnrin a lè gbọ́ ohun rẹ̀ ṣùgbọ́n tó bá ti di pé ó ń dùn irú situation báyìí òun ni tí a gbọ́dọ̀ avoid ló fi jẹ́ wípé àwọn nǹkan tí àwọn ẹlòmíì máa ṣe nísìn tí wọ́n ní àwọn ọmọ obìnrin tí wọ́n ti bàlágà kan máa ka Kùránì fún ẹni tí ó kì ṣe máhàrámù wọn eléyìí lára ìbàjẹ́ tó yẹ kí a avoid ni wọ́n bá máa ṣe ní international competition so kan OCL ní any country tó wá wòkó OCL lára àwọn nǹkan tí ó tako ìlànà àwọn ẹni ìṣíwájú ni ká ní kí obìnrin tí ó ti bàlágà kó máa ka Al-Qur'ani fún wa ká máa gbọ́ káwá ní à ń ṣe competition kan ni àbí wọ́n ṣe contest kan wọ́n fẹ́ mọ bó ṣe mọ Qur'ani kà sí eléyìí tí a gbọ́rọ̀ jìnà tí ni wọ́n ṣe ní Saudi ni àbí Dubai náà ti ń ṣe ní ẹni rẹ̀ tó wà wùbá ti máa ṣe eléyìí tó tako ìlànà àwọn ẹni ṣíwájú rí so tóbìnrin bá ti di kó ń dùn àníkìsí tí àbá kí ń ṣe ẹni tó jẹ mákàrámọ̀ rẹ̀ ló jẹ́ pé obìnrin ò kì ń jákè níbi tí àwọn non-mahari mo bá wà ibi tó ṣe pé àwọn tí ó fi ń ṣe ọkọ rẹ̀ àbí àbúrò rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin lóbìnrin bàbá rẹ̀ ni wọ́n wà ń bẹ̀ so tó bá jẹ́ pé ará àtàwà ń bẹ̀ obìnrin tó bá ń kírun yóò kàkíwú ẹ̀ jẹ́jẹ́ ni yóò kàkíwú rẹ̀ jẹ́jẹ́ kò ní ka pítà so bẹ́ẹ̀ tí ó bá ṣe bẹ́ẹ̀ ìkọ́mà ìsìnkú náà ni ẹni tí ó ṣe so ló jẹ́ pé àwọn àfáà gan-an wọ́n lọ rí pé obìnrin kò ń ṣe kọ́ ọmọ àbí nkankan so ṣùgbọ́n nǹkan tí ó tẹ́wọ̀n ò ní pé yóò ṣe kọ́ ọmọ kódò ó lè pèrún gan ní tí ò ní gbé ohun sókè tó jẹ́ pé abdullahi bin umar radiyallahu anhu wọn bí lọ rẹ̀ ṣé obìnrin lè pèrún ó ní àánà àǹdíkìrìlá ṣé máa kọ́ fún yẹn pé kó ṣe kéde kó ṣe ìrántí ọlọ́wọ́n wa ṣùgbọ́n kò ń ṣe pé yóò pè é tí ohun rẹ̀ ó jákè so yóò kàn pé láàrin ní tí ó lè fún rẹ̀ gbọ́ àbí ẹni tí ó bá ń bẹnu lé tí ó jẹ́ maharamu rẹ̀ so ká sọ pé obìnrin ohun rẹ̀ ò ní eléyìí ọ̀rọ̀ tí ò ní evidence yìí ṣùgbọ́n kí obìnrin máa dún o àbí kó máa dín ohun rẹ̀ tí ẹni tí ó ń ṣe maharamu rẹ̀ máa gbọ́ eléyìí ó takò ṣẹ̀rí ọlọ́mọba subhanahu wa ta'ala سليم جعفا ولا أن تتلذذ بسماع كلام امرأة لا تحل لك kò sọ wípé o fẹ́ ma gbọ́ ọ̀rọ̀ obìnrin o fẹ́ ma gbádùn ọ̀rọ̀ obìnrin tí ó kì í ṣe ẹlẹ́tọ̀ fún ẹ eléyìí kò ṣe nǹkan tí ó wà pàmísíbò wọ́n lásàmà ọ̀ṣọ́ ìnàlmàláhí wọ́lgínà àpèjúwe mi náà tún ni pé tó tún jẹ́ òní ká máa gbọ́ musical instruments ká lè máa gbọ́ alùmínà orin so ilé iná nǹkan tí ó tako ṣẹ̀rí ọlọ́run ọba subhanahu wa ta'ala àyàfi ní ààyè tí ẹ̀sìn bá ti yọ̀ǹda fún wa lókù ẹnu ọba tó yọ̀ǹda fún àyẹn náà ní tí arctic sí ṣùgbọ́n ìpìlẹ̀ òun ni wípé àwọn musical instruments ohun orin ìtagbọ̀rọ̀ jìnà sí ni anábúwa muhammad sallallahu alayhi wasallam ó ní sautani mal'unani ohun méjì ohun tí ọlọ́wọ́ bá ṣẹ́bílé ni àwọn méjèèjì so àkọ́kọ́ òun náà ni mizmarun inda ni'ima ká ní àmplé di flute bàtí ìdẹ̀ra bá ṣẹlẹ̀ sí wa òun náà ni rannatun indal musiba òun ni ohun ẹgbẹ́ nígbàtí àdánwò bá ṣẹlẹ̀ àbí sọ́ọ̀tù wailin indal musiba ohun ẹgbẹ́ mi ò a ó mọ́ ṣe fún mi tì níbàjẹ́ tí àwọn míì máa sọ indal nígbàtí àdánwò bá ṣẹlẹ̀ sí wọn ohun méjèèjì ohun tí ẹ̀sìn tako ni so ló fi jẹ́ ìpìlẹ̀ òun ni pé musical instruments haram ni anábíwá muhammad sallallahu alayhi wa sallam lára ọ̀rọ̀ rẹ̀ tó sọ gẹ́gẹ́ bí i imam al-bukhari makana al-imam abu dawud àtàwọn mìíṣe gbawa wọ́n ni anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó sọ wípé سيكون في أمتي أو ليكونن في أمتي أقوام يستحلون الحرى والحريرة والخمر والمعازف àwọn kan ṣe ń bọ̀ wá nínú ìjọ mi tó ṣe wípé wọ́n máa ṣe zìnáwà lérí tó burú ń bẹ̀ bákanáà aṣọ àríyìí tí mo ní pé ọkùnrin mọ́ wọ́ wọ́n máa wọ́ wọn lérí tó burú ń wọlùkọ́mùrà wọn máa mú tí wọn níbi títà wọlùmọ̀ázífà àti mọ̀ázíf jẹ́mọ̀rọ̀ ní ìzà àti àwọn musical instruments wọn máa lò wọn wọn máa ṣàwọn kẹta sọ yìí bí bàtà sọ wípé wọ́n ń sọ díẹ̀ tọ́lẹ̀ bó ti ẹ̀jẹ́ pé yẹ̀sẹ̀fẹ̀lúnà tí anábìsọ̀lá الحرة والحريرة والخمرة ويشربون الخمرة والمعازف يعني يضربون المعازف كالمستحل له gẹ́gẹ́ ẹni tó ń legalize rẹ̀ ṣùgbọ́n kò ṣe mọ́ legalize rẹ̀ ṣùgbọ́n wọ́n ń ṣe ó ti di bárakú fún wọn sọ̀nàbíwa muhammad sallallahu alayhi wa sallam ó wá jẹ́ ká mọ̀ pé àwọn yẹn àtàwọn mínà tí ó dárúkọ nínú hadith yẹn wípé yumsaku akharun wọ́n sọ wọ́n di alqirada wal khanazir wọ́n sọ wọ́n di ọ̀bọ àti ẹlẹ́dẹ̀ láàrin òru that is àwọn kan nú wọn wọ́n ṣe bẹ́ẹ̀ fún wọn sọ àwọn afẹ́sìn wọ́n ní eléyìí ó musical instruments àtàwọn nǹkan ní tí a lẹ́bí sọ̀rọ̀ àtàlẹ́mdáwó kọ́ mẹ́ nǹkan haramu ni wọ́n ìwọ̀n ni wọ́n ta gbọdọ̀ jìnà sí ni so lẹ́yìn èyí tí ẹ̀sìn tí ó yọ̀nda nínú àwọn nǹkan wọ̀nyí so òun náà ni àdófò èyí tí a lè pè ní tamborin àbí tó fẹ́ dàbí àsákárà àbí kí ni wọ́n pè ojú kan náà ló máa ní so ohun rẹ̀ lè ní jẹ́ nǹkan tí yóò láwùjù náà so eléyìí anábì sallallahu alaihi wasallam ó yọ̀ǹda pé àwọn obìnrin wọ́n lè máa lò nígbà ìyàwó torí àárí hadith anábì wa muhammad sallallahu alaihi wasallam tí ó encourage pé kí àwọn èèyàn máa lò ń tí a mọ̀ sí dóf ní àsìkò ìyàwó ká máa lò ń tí a mọ̀ so eléyìí jẹ́ lára àwọn exceptions tó ṣe pé ó ń bẹ fún prohibition ìmọ̀lò àwọn musical instruments bákan náà ní àsìkò ọdún ẹgbàwá wà pé anábíwá muhammad sallallahu alaihi wasallam ó yọ̀nde eléyìí gẹ́gẹ́ bí àwọn ọmọ kéékèèké lóbìnrin ní wọ́n ṣe ń lu dófò ní ọjọ́ ọdún so umar radiyallahu anhu ó jágbe mọ́ wọn sí pé ewole léyìí tẹ́ ń ṣe yìí sọ anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam ó ní kí wọ́n fi wọ́n lẹ̀ ó ní lè ya'lama al-yahud anna fi dinina fusha káwọn yahudi lè mọ̀ wípé fàájì náà ń bẹ general prohibition yẹn ṣùgbọ́n àwọn wo ni àwọn ọmọ kéékèèké tí wọ́n jẹ́ obìnrin àwọn ọmọ kéèké tí wọ́n jẹ́ obìnrin yẹn ní àsìkò ọdún so irú ẹ̀ náà ni èyí tí anábíwa muhammad sallallahu alaihi wasallam tí ó ń bẹ nínú ilé ní ọ̀dọ̀ yàwó aisha radiyallahu anha àwọn ọmọ kéèkéé kan tí ọjọ́ orí wọ́n tún kéré sí yàwó aisha radiyallahu anha so ọwá ń lo dófò anábì sọ́lọ́lọ́ àtàlá ń kọjú sógiri àwọn obìnrin ẹwà ń sọ pé wọ́n fi ní ẹnàbí yóò yà àdámù máa fi wáyé anábì kan bẹ láàrin wa tó máa tí ó ṣẹlẹ̀ lọ́la anábì sọ́lọ́lọ́ àlèwàsálá wá sọ fún àwọn arábìnrin ọmọ kéékèèké ó sọ fún ẹni tí ó ń lídìí wọn ike dáì áádà fi tó sọ yẹn lẹ́ mọ́sọ bẹ́ẹ̀ náà وقولي بالتي كنت تقولين انتم صتلة تلة نكوما صلاة ثم وفينا نبي يعلم ما بغد ما صين في يله so kila fẹ́nu ìmẹ́lẹ̀ òní pé anábíwa muhammad sallallahu alayhi wa sallam ó yọ̀nda fún wa láti lòdófò nírú àyíyẹn bákanáà wọn àfá àwọn a fi kún tí ẹni tí ó ní orúkọ lápòjúwe tó jẹ́ ẹni tó gbajúmọ̀ nínú ìlú bí ọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí afá ńlá tó wá dé táwọn èèyàn ọmọ kéèké obìnrin bá lo dófò nígbà tó dé so eléyìí náà are exception ibi tí wọ́n ti mú ọ̀hún ni pé anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó lọ sí ojú ogun kan ìgbà tó wá dé ọmọ kékeré bìnrin kan wá wá so ó wá lóun jẹ́jẹ́ ipé tí ọlọ́run bá fi lè dá rí ànábì padà sílé lẹ́ni tí ó là tí ò gbógun lọ òun jẹ́jẹ́ fún ó lo dófò ànábì sọ̀rọ̀lá àtàlámúwa ni tó bá jẹ́jẹ́ ṣe tó bá jẹ́jẹ́ filẹ̀ so eléyìí sọ wípé kò ń ṣe haramu láti wò ní situation yẹn so tó bá ti yàtọ̀ sí àwọn instances ta kàkalẹ̀ yìí so a padà síbi ìpìlẹ̀ òun náà ni pé kò tọ́ láti máa lo àwọn nǹkan báyìí ká máa tí ì sọ ìjókíjó tí àwọn èèyàn jó sí bóyá àwọn obìnrin ni àwọn ọkùnrin ni ìjókíjó tí wọ́n máa jó sí ṣẹlẹ̀ iná lára àwọn nǹkan tí ó tún bá wí tí àwọn obìnrin a máa ṣe láàrin ara wọn láwọn ṣe two lára àwọn yòó tó kàn wá òní pé àwọn nínú ìwọ̀kuwọ̀ ni wọ́n wọ̀ níbẹ̀ àdàtí ni wọ́n wọ̀ níjókòó yẹn wọ́n aṣọ tún wọ ìwọ̀kuwọ̀ ni orúkọ pé àwọn obìnrin nìkan náà làwọn wà níbẹ̀ so irú eléyìí nǹkan tí ó rán jìlì ṣùgbọ́n tó bá ṣe pé wọ ìwọ̀kuwọ̀ máa jó níbẹ̀ so àá ní kò sí nǹkan tí ó burú níbi ìjókòó wọn yìí tí ó bá ti kí ń ṣe pé wọ́n rọ ìrọ́kúrọ sí ọpọlọ ara wọn tí wọ́n ń kọra wọn ní ìkọkúkọ so tó wáyé pé tòótọ́ ń gbara wọn nímọ̀ràn náà ni lórí béèyàn ṣe gbélé ọkọ eléyìí kò sí nǹkan tí ó burú mẹ́ torí pé anábíwá muhammad sallallahu alayhi wa sallam òun gá fi àyè lẹ̀ wípé kí wọ́n sin ọmọ obìnrin lọlé ọkọ àti àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ kán sin lọlé ọkọ kí wọ́n dẹ̀ ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú bí eré pẹ̀lú ẹ̀ sọ̀lọ́ jẹ́ pé ìyàwó Aisha radiyallahu anha ìgbàtán ti ọmọ àǹsọ̀ríyà kan lọlé ọkọ sọ̀nàbí sallallahu alaihi wasallam ní ṣe ẹ̀ ní eré tẹ́lẹ̀ sí fa innal ansara àwọn ansar wọ́n nífẹ̀ẹ́ nǹkan eré sọ̀rọ̀ àwọn situations báyìí àásọ wípé exception yìí àwọn àyàfi tó ṣe wípé ẹ̀sìn tí ó fi àyè rẹ̀ lẹ̀ fún àwọn obìnrin wọ́n jẹ́ ọmọ kéékèèké pàtàkì jùlọ ìṣe kí àwọn ọkùnrin kan máa lo irú nǹkan báyìí eléyìí lè tàbí nàìmọ̀ró àfà ń ṣe lára ìwọ ọmọlúwàbí òun ni kí àwọn obìnrin àwọn ọkùnrin kan máa lo irú nǹkan báyìí so ká máa tí sọ wípé wọ́n sọ ọ́ di iṣẹ́ wọ́n sọ ọ́ di iṣẹ́ so ló fi jẹ́ wípé ìsọ orin kíkọ di iṣẹ́ eléyìí ó fi ń ṣe ètò bẹ́sìn mu eléyìí ó ṣe ètò bẹ́sìn mu so ló fi jẹ́ pé ìyàwó Aisha radiyallahu anha ìgbà tó ń sọ̀rọ̀ ń pa àwọn ọmọ kéékèèké tí wọ́n ń lo dúpò lọ́dọ̀ wọn ó ní wàlẹ́ ìtàkà bímọ̀gánìyàtẹ́yìn wọn kì í ṣe olórí o wọn ń ṣe olórí tàbí wọn ń ṣe tó mú ní iṣẹ́ so ló jẹ́ pé kán mú orin kíkọ ní iṣẹ́ àtóbìnrin àtọkùnrin ní kò ń ṣe ìwà tó dá kò ń ṣe ìwà ọmọlúwàbí so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì wà lásán mẹ́rin ṣe ìmẹ̀lẹ́mẹ́láàdì kò tọ́ kí èèyàn máa listen sí musical instruments musical instruments wàlgìnáì àti algìná so algìná òun ni ìtó bá ti di pé à ń dùn ún sí tá à ń dùn ún sí so ó ti yàtọ̀ sí ordinary assurance aṣúrír a lè dùn sí a lè mọ́ dùn sí ṣùgbọ́n ti di pé a ń dùn sí so eléyìí ó ti di ìntánpè ní alìbìnà àbítá tún lùlù sí gan so ó lè máa di tí wọ́n pè ní gíní alghina so kò tọ́ kagbọ́ ilé ìpìlẹ̀ nìyẹn so ló fi jẹ́ wípé ìgbà tí ọlọ́run wa subhanahu wa ta'ala sọ kó wà minan nasi man yashtari lahwal hadith li yudilla an sabilillah ó ń bẹnú àwọn èèyàn ẹni tó ṣe wípé láwùl hadith àwọn nǹkan eré ni tí ó máa kówó àwọn nǹkan eré ní tí ó máa ná owó rẹ̀ lé lórí yòdílà ń tẹ̀bí lè là láti lè fi sọ àwọn èèyàn kó lójú ọ̀nà ọlọ́wọ́ bá abdullahi bin abbas radiyallahu anhuma so ó ní in tí ọlọ́wọ́ bá ń rí fẹ́ ń bẹ̀yẹn òun so ó ní in tó ń tọ́ka sí nìyẹn so ó tún búra lé e lórí so ló fi jẹ́ wípé alùpìnà tó bá ti yàtọ̀ sí àwọn kata sọ yẹn ìpìlẹ̀ náà ni pé kí a àwọ̀ ìdí rẹ̀ bákan náà abdullahi bin masoud radiyallahu anhu orin lọ́dọ̀ títí ẹ̀ náà tó sọ wípé alùpìnà ó yóò ń bitú annifaqa fil orin tí wọ́n ń kọ tí wọ́n ń lùlù sí yòmbítú annifaqa fil qalbi a máa sọ èèyàn di munafiki yóò gbé nífàkù sínú ọkàn so ilé ìlú fún àpòfijọ́ wípé al-imam ibn qayyim al-jawziyya alayhi rahmatullah gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ nínú ọ̀rọ̀ wọn tí sheikh albani alayhi rahmatullah tí wọ́n mú wá láti lè fi sọ̀rọ̀ ń pa Sheikh albani alayhi rahmatullah nínú sọ ní فإن قيل فما وجه إنباطي إلى النفاق في القلب من بين صار المعاصي wọ́n ni ta máa sọ yí pé ọ̀nà wo ló fi ń gbin ìfáàkù sínú ọkàn láàrin gbogbo àwọn nǹkan ẹ̀ṣẹ̀ kí ilẹ̀ adam adẹ́lẹ̀ ṣe inú àlàfíkẹ́ ìpàábá èsì ni wípé eléyìí lára in tó ń tọ́ka wípé àwọn sàhábà rẹ̀ wọ́n ní àgbọ́yé dáadáa nípa àwọ́lì olóbi wa àmàlìhà nípa àwọn tó jẹ́ conditions ọkàn wa àmàlìhà àti iṣẹ́ ọkàn wa ma'arifatihim bi adwiyatiha wa adwa'iha bákanáà wípé wọ́n ma in tó jẹ́ àwọn ogun ọkàn àti àwọn àwọn ọkàn wa annahum hum atibba'ul qulub dúnà munharifina an tariqatihim àti pé àwọn ni àwọn tí wọ́n jẹ́ ẹni tí wọ́n jẹ́ dókítọ̀ kan yàtọ̀ sí àwọn tó ṣe wípé wọ́n ti yẹ̀gẹ̀rẹ̀ kúrò níbi ìlànà wọn alladhina dáwọ́ amradal qulub bi'a'zami adwa'iha àwọn tó ṣe pé àwọn ọkàn ìyẹn àwọn tí wọ́n ti yẹ kúrò níbi ọ̀nà àwọn sàhábà táwọn bá sọ wípé àwọn fẹ́ wo àwọn ọkàn àrùn tó fún wọ́ọ̀sù jùlọ ni wọ́n ṣe kí ni wọ́n fi wò fakánú kalmudáwòyí binapsakam bisomil qatil ọ̀rọ̀ wọn ẹgẹ́ bẹ́ tó ṣe yí pé ó ń wo èèyàn sàn níbi ààrẹ tó ń ṣe ṣùgbọ́n ìwọ tí ó pa ènìyàn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun tí wọ́n ní àwọn prepare àwọn bí akari ha àbí tó pọ̀ jù ń bẹ́ fàtàfàkọ́ kílẹ̀tùl àtìbá wàkẹ́sìràtìl márùbọ̀ látàrí léyìí àwọn tí wọ́n jẹ́ doctors wọ́n kéré bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n jẹ́ aláàrẹ̀ wá pọ̀ وحدوث أمراض مزمنة لم تكن في الصلاف والعدول عن الدواء النافي بكنا

tí àwọn tí wọ́n mixi papọ̀ wàmílì marízi ìlà máa yóò kọ́wé máa dátàl marọ́jì ó wà di pé aláàrẹ nǹkan tí ó tún increase ààrẹ rẹ̀ òun ni ibi tí ó ń fi sí fashtadal balahu wọ́tafà kọmọl amru ó wá di pé àdánwò wá lágbára bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ di nǹkan tí ó wọ́s wọ̀n tálà àti dúró wà tórókọ́tù wà aswá kúnyẹl mọ́rọ̀dọ̀ wà ní pé ilé àwọn èèyàn tẹ́ bá wo okun fún aláàrẹ bákan náà ọjà okun fún aláàrẹ ojú ọ̀nà okun fún aláàrẹ wàkọ́ ọmọ kúlù jàhólin yòtọ́ yébùn náà ó wá di pé gbogbo aláìmọ̀kan lòun fi ah, sabgh alqalb lil nifaqi نباته فيك نبات ونبات فيك نبات زارع بالماء so dé ìparí nǹkan so wọ́n sọ tí la fẹ́ lò lélé òní wípé orin gbígbọ́ a máa gbin àrùn sínú ọkàn a máa gbin àrùn sínú ọkàn ẹni tó bá wà affected so yóò di wípé nǹkan tí ó máa wù ú gbọ́ orin yẹn náà ni yóò máa wù ú gbọ́ so èyí tí ó bá ti yàtọ̀ sí orin kò ní fẹ́ gbọ́ ó ní kan nú àwọn olórí téèyàn kan sọ̀rọ̀ rẹ̀ ó ní tọ́mà ń plé Qur'an nínú mọ́tò rẹ̀ nínú káà rẹ̀ ó ma nìkan yọ kúrò ṣùgbọ́n tọ́mà ń plé orin so ó ma nìkan ṣe kí ni kan fílẹ̀ tí dírẹ́bà bá ń plé Qur'an yóò ní kópa kó yọ kúrò kó forí replace so orin ó ti gbé ní fáàkù sí ẹni tó wá tún jẹ́ni tó sábà kó mọ gbọ́ orí tó máa fi Qur'an sí kò ní wù so in tí ó mọ wù gbọ́ náà ni tó dá ẹgẹ́ bí orí yẹn torí wípé àgbìná yóò ń bìtò ní fáàkọ fìlkọlù orin a máa gbin ìfáàkù sínú ọkàn a máa gbin ìfáàkù sínú ọkàn tòyìn ó kàn máa ṣe mùnáfíkì ọkàn ni ẹ̀sìn ò ní dùnyàn lára máa sọ́ká tó rí olórin tí ó sábọ̀ orin tó ma ń kọrin àbó lísì sórin tó yẹ pé ẹ̀sìn wà dùn lára ó kéré torí pé kí ni àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ijó tó ní ṣe pẹ̀lú fàájì nǹkankan àwọn nǹkan tí ó kù sínú ọkàn rẹ̀ yẹn so ọ̀rọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala tí ó sọ yí pé ó ń bẹ́nu àwọn èèyàn ẹni tó ṣe pé láwùl hadith àwọn nǹkan eré òun ni nǹkan tí o ma ń ná owó sí tó ma ń ná àsìkò rẹ̀ sí ni ìrùdílà sabilillahi bighairi ilm tí ó pé tí wà padà kángun náà ni pé yóò mọ̀ sọ àwọn èèyàn kúrò lójú ọ̀nà ọlọ́run ọba láì mà wọ̀yẹ̀ tàkíza ha olúwàn yóò di pé ọ̀rọ̀ ọlọ́run ìlànà ọlọ́run yóò sọ di nǹkan yẹ̀yẹ́ òní ka kún lọ títí ọlá ìkàlà àwọn èèyàn báyìí ìyà oníyẹpẹrẹ ní ó jẹ títí wọn torí náà àwa òbí ẹ gbìyànjú ó ṣe pé àwọn ọmọ wa kò ń ṣe àwọn nǹkan eré eré eré òun náà ni tí a fi pè ọkùpá ìgbésí ayé wọn ẹ jẹ́ kí a fi al-Qur'an Karim ká fi ahadith anábì sallallahu alaihi wasallam kájẹ́ kò ṣe pé nǹkan tí ó pọ̀ jù nínú ìgbésí ayé àwọn ọmọ wa ní eléyìí la fi kọ́ wọn kò ń ṣe orin kò ń ṣàwọn eré nǹkan kàmọ́ra wọn yẹn tí ó bá jẹ́ nǹkan tí ó tako ẹ̀sìn tàbá ní ká máa wò ká máa gbọ́ náà kò jẹ́ wọn tí wọ́n sí ṣùgbọ́n bí wọ́n ń gbọ́ orin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí wọ́n wo ọkàn yóò máa kó bá wọn tó ṣe pé tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba ọ̀rọ̀ anẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam wọn nífẹ́ gbọ́ ọmọ wọn nífẹ́ wò mọ́ so eléyìí àtàbáwò àárí pé in tó ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ìdílé tó ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ilé tó ń jà wọn lógun lélẹ́yìí so ẹlòmíà kan wo kókè àwọn ọmọ àwọn interest nínú nǹkan tó ní ṣe pẹ̀lẹ́sìn ṣé nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn lòun gangan fún rẹ̀ fi ń gúrùn wọn àbí àwọn nǹkan tí ò ní ṣe pẹ̀lẹ́sì ló ń gangan fún rẹ̀ fi ń gúrùmù wọn so káwo eré káwo gbogbo àwọn nǹkan báyìí ẹlòmí kàtún kìíní kan ní ó kó wá sílé làwọn ọmọ ọmọ wò ní so èyí tó fi gúrùmù àwọn ọmọ ẹ̀yẹ so yóò wá láwọn ọmọ wò ní sí sí quran nígbà tó wá yá yóò láwọn ọmọ òkè ń gbọ́ wà sí ọmọ tá a bá fi wá sí gbígbọ́ tá fi trade inshallah tí ó bá ń ṣe wípé ìtọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ti kọ́ ma òun ni pé oníjọmọ dáadáa inṣàlá yóò jọmọ dáadáa torí pé kí ni àwa náà gbìyànjú láti tọ́ sọ́nà eléyìí tí ó tẹ́wọ̀n pé yóò ṣẹlẹ̀ wa à ń fi tí ó bẹ́ sí so eléyìí yóò jẹ́ nǹkan tí ó ní ìpalára burúkú fún àwọn ọmọ yẹn so ọ̀rọ̀ abdullahi musa masoud ọ̀rọ̀ tó pàtàkì ni nǹkan wípé إن الغناء ينبت النفاق في القلب orin gbígbọ́ àbí orin kíkọ méjèèjì àmọ́ bí mùnáfìkì ìwà mùnáfìkì yóò máa gbìn sínú ọkàn yẹn sèyìn ó kàn máa ṣe ìsìláàmù ojú ayé ni ẹ̀sìn ò ní dùn ẹni yẹn lára so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ níbi dípẹ́ ẹni yẹn ó máa bọ́ kúrò níbi ètò jẹ́ ẹ̀sìn so tàwádẹ̀ wo ọ̀rọ̀ ọlọ́run bá náà kó wà minan nasi man yashtari lahwa al-hadith liyudilla bi sabilillah wa yattakhidha bighayri ilmin wa yattakhidha hudwa ó bẹ́nu àwọn èèyàn ẹni tó ṣe wípé lahwa al-hadith nǹkan tí ó máa lọ fún nítorí pé kí ni èyí tó máa padà jẹ́ àtìbọ̀tán tó ń ṣe òun ni pé yóò máa ṣe àwọn èèyàn lọ́nà ẹ̀yìn ìgbèrè ẹ̀ tó ń wò máa bákaná wọ̀nyẹ tẹ̀kídà òdùwà ọ̀nà ọlọ́wọ́ bá subhana wa ta'ala ọ̀nùṣínlá muhammad sallallahu alaihi wasallam yóò sọ di nǹkan kò tọ́ láti máa gbọ́ àwọn nǹkan tó ń pè ní màláyí àwọn tí ó máa ń jẹ́ kéèyàn kúrò níbi ìrántí ọlọ́mọba tó fi ń pè ní alìmàláyí náà nìyẹn yàní àwọn kan tó ṣe pé túlì yóò mú yàn gbàgbé ọ̀nà ọlọ́mọba subhanahu wa ta'ala ìtọ́fí ń pè ní kíni tọ́fí ń ní màláyí náà ni àwọn kan wọ̀nyẹn so bẹ́ẹ̀ ni wọ́n á pè ní kí ní ma'azi so jamu mẹ́rìnlọ́f àwọn ìtí a mọ̀ sí musical instrument tó ṣe pé èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti jìnà sí àwọn kẹtẹ́ ti bá rẹ̀ yọ̀nda nínú rẹ̀ òun ni èyí tí òun nìkan náà ni àìsẹ́ntì ń bẹ̀ so gẹ́bí ń ta sọ alùhínà òun ni ìtẹ́yàn dùn sí tẹ́yàn dùn sí so ó lè jẹ́ pé orin tí wọ́n ti a compose bí poem tí wọ́n ti compose ní tí ó wà rhymed so àbí tí ó wà rhymed so kókó ni pé ìtẹ́yàn dùn sí wọ́n lè lùlù sí wọ́n lè má lùlù sí so eléyìí ni wọ́n pè ní kí ni alghina eléyìí ni wọ́n pè ní alghina so ìpìlẹ̀ òun ni pé kò ń ṣe nǹkan tí ó da àyàfi èyí tí kò bá bá ẹ̀sìn wí àbí tẹ́sí tí ó bá tako ẹ̀sìn lókù so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì tó yẹ kí agbọ́yé gẹ́gẹ́ bí mùsùlùmí wàlá fìrásù kùrán bìlìhúnì al kàtẹ̀jú ìgbìnà afáàtún ní kò dá ká máa ka alukur'an pẹ̀lú ohun tó dà gẹ́gẹ́ bí ohun orin kò dá ká máa ka alukur'an pẹ̀lú ohun tó dà gẹ́gẹ́ bí ohun orin náà nínú islam kí a ka alukur'an pẹ̀lú kárámù ó wà in fact anabi sallallahu alaihi wasallam encourage wa gan débi kó sọ ìpele ìsànmí ná man lam yataghanna bil qur'an ẹni tí ó bá dùn sí Qur'an kò ń ṣara wa tó jẹ́ pé bá ń ka Qur'an a ní ka kan ka àtàn sọ̀rọ̀ látàn so in tó dá òun ní ká dùn sí al-Qur'an Karim anabi sallallahu alayhi wa sallam ó ní zayyinu al-Qur'ana bi aswatikum ẹ embellish al-Qur'an pẹ̀lú ohùn yín ẹ̀ẹ̀dùn sí alkùnrán pẹ̀lú yí fa iná sọ́ọ̀tà alhassan yazidu alkùnrán husna ohun tó bá dá ó tún máa ń jẹ́ kí kùnrán dá ìtàwọn yẹn bá ń gbọ́ ni sọlọ́ jẹ́ pé anábíwa muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fún abu musa al-ash'ari radiyallahu anhu jọ́kna ipe innaka utita mizmaran mithlu mazamiri ali daud ọlọ́run ọba fún ẹ ní ohun tó dá ẹgẹ́ bí ohun anábì daud alayhi salatu wassalam dàkí tó bá ń ka al-Qur'an bí ìgbà tí anábì daud tó bá ń ka zabur bẹ́ẹ̀ ni ohun ẹ ṣe rí so ó dá pèsè wípé ká dùn ka al-Qur'an ṣùgbọ́n dúdùn ka al-Qur'an kò ń ṣe bí gbàtà kọrin wọ́n ṣe bí gbàtà ń kọrin àádùn ká ní tí ó bá òfin tẹ̀jú ìlú tí ó ṣe àṣejù ń bẹ tí ó sí àṣejù ń bẹ so a níka bí àwọn tó ń kọrin a dẹ̀ níka alkùránì ní kíka àṣejù táwọn onítẹ̀jú ìlú ní ìgbékalẹ̀ so ló fi jẹ́ pé táwọn afárá bá ń sọ fún wa wọ́n á ní àwọn kankan bẹ níbi kíkà alukoran tó ṣe wípé ó dá tí yẹn bá mọ̀ wọ́n nítorí àwọn mudud madul jaiz ni madul wajib ni madul lazim kankamara wọn àwọn mudud yẹn èyí ó fa araka méjì araka mẹ́rin araka mẹ́fà gbogbo yìí tí àwọn àpótẹ́jú ìlú mọ́ṣálà ìlú wa lẹ́yìn yìí tó jẹ́ madu pilẹ̀ tí wọ́n pè ní almadul asli gbogbo àwọn yòókù mustahaba ni wọ́n ẹ̀ńdà tàkìkì òun ṣe bí àwọn onítẹ́jú ìlú mi ó ṣe lè kókó mọ́ pé á ah, ogbe gbági kò fà á ní títù harakat kò fà á ní arba harakat ẹ̀ẹ́ eléyìí ni kò sí ẹ̀rí wípé dandan láwọn èèyàn gbọ́rọ̀ fàálẹ̀ ó dẹ̀ ní ìkọ́ráwò fọ́kúlù hasan ẹ̀mọ̀ ká gbogbo ilẹ̀ rí ká ó ní wọ̀tayá ti àkọwàmù yùkímù náà ká máa yùkọ́mù fẹ́jì anábi ní àwọn kẹṣì ń bọ̀ wá tó ṣe pé àwọn ọmọ sẹ́ẹ̀tì fi wá wọn so olùbìjọ́ pé téèyàn bá lè dùn sí Qur'an tó lo àwọn mùdú yẹn náà tó fi dà sí i ṣùgbọ́n ẹni tí ò bá lò ó ní sọ pé kò mọ Qur'an nìkan so ẹrẹ lómi torí pé kò kọ́ mọ́dù kan ní kíní kan pé àwọn ti sọ pé mọ́dù wájú lélẹ̀ àlùmọ́tẹ́sí tó wà fà á Qur'an náà mọ́ ṣe pé fún ẹ pẹ̀lú bó ṣe ń ṣe yẹn ẹ̀rí dá pé Qur'an ló mọ́ ṣe pé fún so intanẹ́tì sọ̀lá àtàwọn ògbé kalẹ̀ òun ni àwọn kan yẹn torí náà ká kí ara fi mọ́ ṣe ń kí ara fi méde lárúbáwá èyí tó jẹ́ mọ́ dúpìlẹ̀ ká fà á bó ṣe ká pè nísìnyàn fẹ́ pé kọ́ọ́là nísìnyàn wá ní kọ́là ó ti já lífù bẹ̀rẹ̀ nù so irú yìí ń sin àání ìpèkùpè ló pé ṣùgbọ́n nísìnyàn sọ pé kọ́ ìlú ó fà á bóyá títú àràkáàtì ló àbí káńsó àràkáàtì ló fà á ni ó dáa ni ipe kó fà á ní káńsó àràkáàtì bọ̀ kò ń ṣe ọ̀ràn ẹ̀yìn ni kó fà á dé bẹ́ẹ̀ tí ò bá parí bẹ́ẹ̀ àwọn onítẹ̀jú lè sọ pé òun kò mọ kùránì ká ṣùgbọ́n tó wá ní káwọ̀ ẹ̀ ń dà ní ní kò ṣe kí ni kò mọ kùránì ká so kí la fẹ́ ló ń belé yìí òun ni pé ó ní àwọn òfin kan tó ṣe wípé kan ìdìgáàmù kan ó dáa kéèyàn lò ṣùgbọ́n tí yìí ò bá lò à ní ní so ìyí tí ò wá dá òun ni kí wọ́n sọ ọ́ di bí ìgbà táwọn èèyàn kọrin lónìí àárá wọn tó ṣe wípé lónìí àárí àwọn tó ṣe wípé wọ́n ń ka alkùrán bí ìgbà tí èèyàn ń kọ orin so a tààrà àwọn olórin wa ní àwùjọ wa bíbà yìí tó ṣe pé tí wọ́n bá ń ka àtàn bá ń ka al-Qur'an wọ́n tún fi ń kọrin gan so bí ẹni tó ka alam nashrah so ó ka tó tún lùlù sí gan táwọn ọmọ rẹ̀ wọ́n tún jó pẹ̀lú ẹ̀ so eléyìí èyí tí ó ni so àfáàní wàlá qira'atul al-murajja'ati ka tarji' al-ghina' kò tọ́ ká máa ka alukur'an ní pẹ̀lú ohun tó ṣe wípé yẹn ń kà bí ìgbà tí yẹn ń kọrin waliyujalla kitabullah al-aziz wọ́n ní ká rẹ̀spẹ́tì tí rọ ọlọ́run ọba ká gbé e tóbi an yóò tla illa bisakinati wa waqar pẹ̀lú kíta bá ń ka káka pẹ̀lú ìfarabalẹ̀ káka pẹ̀lú ìfarabalẹ̀ kí a má kàá ní yárayára so ló jẹ́ wípé abdullahi bin Mas'ud radiyallahu anhu ìgbà tí èèyàn kan sọ wípé òun parí àwọn sówárù tó wà ní bí ọwọ́ ìsàlẹ̀ ó lóun parí rẹ̀ láàrin òru kan abdullahi bin Mas'ud ní hazan ka azi aṣọ́rẹ̀ so ó ká dìgbà tó orin kò sáré rọ́ọ̀ṣì ẹ̀ka so lẹ́ni tí ó ń disapprove nǹkan tí ó ṣe kí afarabalẹ̀ ká so wọ́n máa yú kínú ànàlọ́ ẹ̀rọ̀dọ̀ bíi kí a ká ní ọ̀nà tó ṣe wípé èèyàn má mà dájú pé ọlọ́wọ́ ọba nífẹ̀ẹ́ sí káka bẹ́ wọ̀nyí kọ́rìbù mi káka lọ́nà tó ṣe pé a mọ̀ pé yóò mú wa súnmọ́ ọlọ́wọ́ ọba ma ihdari al-fahmi lidhalik kí adẹ̀jẹni tí ó ṣekini tí ó make attempt láti gbọ́yé so al-Qur'an al-Karim gẹ́gẹ́ bí in ti ọlọ́wọ́ subhanahu wa ta'ala sọ oní kitabun anzalnahu ilayka mubarakun liyadabbaru ayatihi wa liyatadhakkara ulul albab ọlọ́wọ́ bá ní tí alálùbáríkà ta sọ̀kalẹ̀ fún rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam kí ló fà tá fi sọ kalẹ̀ fún níyà dábàrú àyàtì nítorí káwọn èèyàn lè bá ronú sí àwọn àyà rẹ̀ wàlí àtàzákára ulẹ̀ albáàbù bákanáà kí àwọn onílàákáì kan lè bá ṣekíní kan lè bá gbàwá àti kan ronú nípa rẹ̀ níta so ń ṣe wípé kíyàn kan ma kàádálẹ̀ láì ma ìtumọ̀ déyàn ń so ló fi jẹ́ pé ó gbìyànjú as much as possible láti mọ ìtumọ̀ alkùránì téèyàn ká ní tó dáa púpọ̀ ni téèyàn ò bá mọ̀ túmọ̀ rẹ̀ tó ń ka náà ó dáa ju kéèyàn má kà lọ ṣùgbọ́n tó dáa ni kéèyàn mọ ìtumọ̀ alkùránì téèyàn ká láti lè máa kó ẹ̀kọ́ máa mú àwọn òfin ẹ̀sìn nǹkan téèyàn ò gbọ́yé yóò tún máa yé torí pé ọlọ́wọ́ bá ní àdábàrú ayàtì nítorí káwọn yẹn lè bá a máa ronú sí àyà rẹ̀ so ló fi jẹ́ wípé anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní man kọ́rọ̀ alkùrán fi àkọ́lá ní salafin lámìyà fáhùn ẹni tó bá fi lè parí odidi alkùrán in less than three days anábíwá àtàlámi kò lè gbọ́ yé kò lè gbọ́ yé so tó túmọ̀ sí wípé tí a bá lóǹdún mọ́ kùrán bí ó ń ka ó ń parí kùrán ní kìrá tadabbur wa ta'aqqul ní kíkà tó ń ronú sí ìtumọ̀ rẹ̀ eléyìí ó dá tó wá tó wá ní time ó lè jẹ́ pé ẹ̀kan láàrin every twenty days ó tún ní time pé ẹ̀kan láàrin every ten days àbí ẹ̀kan láàrin seven days so ló jẹ́ pé àwọn sàhábà radiyallahu alayhim ọ̀pọ̀lọpọ̀ wọn in tó jẹ́ practice wọn ni kọ́ máa parí Qur'an ní ẹ̀ẹ̀kan láàrin ọjọ́ méje ṣùgbọ́n ní sọ láàfin wọ́n sọ pé tó wá fi lè parí Quran in less than three days lámìẹ̀ fàáhù kò ní gbọ́ yé torí pé èyí tí wọ́n gbé al-Quran kalẹ̀ fún òun lè tadabbur ká lè ronú sí kò ń ṣe pé ká lè máa kà á lásán òun ni tí al wà fún ká lè ronú sí ká lè mú ẹ̀kọ́ rẹ̀ ká lè wúlò òun ló fà á jẹ́ wípé àwọn àfáà ẹnu òkú lórí wípé ṣé a lè máa ka alkùrán bí a nù rọmọbọ́n kíyàn parí as many as possible kíyàn parí odidi alkùrán ní as many times as possible àbí kíyàn ká ní kíra àtàdábòrò kó ṣe pẹ́yẹ ọ̀kan náà lèyàn parí àbí méjì lèyàn parí àbí mẹ́ta lèyàn parí àbí mẹ́rin lèyàn parí so eléyìí ẹnu àwọn àpò kò lè lórí àwọn àmì ìdúró ti ipé àdẹ́sọ́lá sọ pé tó bá ka quran tó bá parí ẹ̀ less than three days kò lè gbọ́rí àwọn míì sọ wípé outside ramadan kò applicable ipé nu ramadan èèyàn lè ka as many uh, khatma as possible so ipé inú ramadan ìyẹn special so ṣùgbọ́n outside ramadan ní èèyàn lè padà síbi hadith yẹn so ló jẹ́ pé uh, àárín àwọn ẹni ṣíwájú ní bí alìmáàmù ṣáfi alẹ́ rahmatullah so wọ́n ní títí Qur'an ni wọ́n máa parí nínú Ramadan so tó túnmọ̀ sí pé ilédè wọ́n parí Qur'an ní kíni ní ẹ̀mẹ́jì alìmáàmù Bukhari náà wọ́n ròyìn wọn náà pẹ̀lú eléyìí so ṣùgbọ́n outside Ramadan in tó dá òun ni kí a máa kà ní kíra tadabbur eléyìí òun ni tí àwọn àdísà nábúwa muhammad sallallahu alayhi wa sallam tí ó support so inṣáàlá àdàdún bí subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh náà. Thank you. Nam ìbéèrè òní wípé kíkà al-Qur'an ṣe Arabic àbí English àbí Yorùbá èwo ni kí èyàn máa dídúmọ́ láti lè fi wá àgbọ́yé alkùránì tí yàn máa ń ká that is ẹni yẹn máa ká ó máa ká ṣùgbọ́n kò gbọ́ lé ní lárúbáwá so ṣé tó bá fẹ́ gbọ́ ìtumọ̀ rẹ̀ yìí ṣé english ló dáa kó máa lò láti fi gbọ́ ẹni àbí tí wọ́n tú sí yorùbá ni èyí tí ó dáa láti máa fi gbọ́ yìí èyí tó dájú òun ni kó gbìyànjú àti kọ́ lárúbáwá níwọ̀nba tí yóò lè máa fi gbọ́kọ̀ àníyè ìyẹn ló dájú ó ti ẹni sìn ṣùgbọ́n tí kò bá gbọ́ tó dẹ̀ fẹ́ mọ nǹkan tí alkùránì sọ so wá kó bè lọ àwọn àfá tí wọ́n sọ àwọn translation meaning al-Qur'an kí tó bá dá ní èdè tó ń bá rí pé òun understand ẹlòmí nísìn òyìnbó ló understand ẹlòmí yorùbá ló máa ká so èyí tó bá máa ká èdè tó bá gbọ́yé ó béèrè lọ́wọ́ àwọn àfáà èwo ni tán lè fún òun láti lè máa fi gbọ́ alkùránì tí òun ká ní èdè lárúbáwá láti lè máa fi gbọ́ yìí so ìkọ̀ọ̀kan náà ni ó ní àwọn tí wọ́n tù ọ̀rọ̀ ìpé títí èdè yorùbá lára àwọn èyí tí ó gbajúmọ̀ tí àwọn èèyàn mọ̀ so èyí tí Abu Rahima sheik Abu Rahima ní Ìbàdàn tí wọ́n tú lára àwọn ìsí ó gbajúmọ̀ sọ àwọn èyí tí àwọn pòfẹ́sọ̀ aláwọ̀ táwọn náà tí wọ́n gbé lára ìsí gbajúmọ̀ tó wá ṣe pé èdè yorùbá lèèyàn máa kà so ó lè máa lo méjèèjì yẹn láti lè máa fi fi gbọ́ ìtumọ̀ alkùránì tó wá ṣe pé english lè ní ó gbọ́ ẹ̀dí tí musin khan àti taqiyuddin ilali èyí tán méjì ṣe òun náà ṣe ní the best tí mo mọ̀ for now so àwọn méjì tí wọ́n lẹ́ ṣe àwọn tí wọ́n jẹ́ afá súnnà méjì ni àwọn méjèèjì yẹn so àmì náà ṣe translation tó ṣe pé bí á bí ẹlùmẹ́nu àṣàrí ni wọ́n so tó yẹ pé àwọn báfí tó bá ní ṣe pẹ̀lú sífàtì ọlọ́wọ́n bá wọ́n á tu ní tútú tó ṣe pé yóò bá bí àwọn àṣà ìrà ni wọ́n ṣe ń tún nǹkan so aburú tó ń bẹ́ ń bí ìtànpé ní tafsir nìyẹn àbí tí wọ́n pè ní tẹ́rjámà nìyẹn ẹni tó ṣe tafsir àbó ṣe tẹ́rjámà yóò ṣe ní ṣíṣe èyí tó bá àkídà ti ẹ̀mú ni ẹni tí ò bá gbà pọ́lọ̀ ọba ń bẹ lókè tó bá rí àwọn àyà tó sọ̀rọ̀ papọ́lọ̀ bá ń bẹ lókè ó máa tú ní tútú tó máa bá àkídà ìpọ́lọ̀ òun lókè yóò fi tù so ṣùgbọ́n tó ẹgbẹ́yàn náà kọ́ lárúbáwá fún rẹ̀ tó rẹ̀ yẹn tó ṣe pé ó ti lákìídà tó gbádùn so yóò lè píkì àwọn nǹkan wọ̀nyẹn pẹ̀lú wípé ó tún lo tẹ̀sílì àwọn àfáà tí wọ́n jẹ́ sọ̀làbí lápẹjú ríṣì tẹ̀síru tọ́bárí ni tẹ̀síru ni kẹsíru ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà wọn tàfàkírù tó ṣe tó jẹ́ tàfàkírù tí ó ń bẹ lórí ìlànà àwọn sálàfì unlike bí o Jala, sí ìjàlá lẹ́yìn nísìn àtàwọn míì tó ṣe pé bí o tẹ̀ lóhun tú tẹ̀síìrì tòun sáyẹ́ǹsì lòun tú èrò tẹ̀síìrì kọ̀ǹtọ́rí jáwáhàrí nísìn sáyẹ́ǹsì lòun tú àbí tẹ̀síìrì rọ́ọ̀dì tó yẹ pé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn fìlọ́sọ́fì nǹkan kàmọ́ra wọn ni ó kàn máa ti bọ́nú kínní yóò dá wọn confusion kalẹ̀ fún ẹni tó ń ka ẹ́ yóò láwọn ọmọ sọ́ọ̀bù ẹ̀ létà ẹ̀ máa padà rí pé kò padà sọ́ọ̀bù ẹni so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó ń sọ fún wa pé àwọn kútùbù tafasir àníbi ká farabalẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tẹ́rjámà àwọn translation tán ṣe náà àníbi láti farabalẹ̀ so kò jẹ́ yẹn ṣe jẹ́ wallahu a'lam Okay. Náà náà wọláyí tí ó dá òun ni pé àwọn obìnrin kí tó wà ká alkùnránì tí wọ́n ká fún àwọn tó jẹ́ maharinu ní obìnrin tí ó bá ti bàlágà lò in tí ó wà vaitébù òun nìkan àbí kí wọ́n wọ obìnrin ẹgbẹ́ wọn tí ó máa kọ́ wọn ní kùnránì so ìyẹn gẹ́gẹ́ ni tí ó jẹ́ nǹkan tó wà vaitébù èyí tí ò bá ti bàlágà ọ̀nà àwọn ọmọ obìnrin kéèsì àwọn ẹ̀yàtọ̀ ṣùgbọ́n ẹni tó ti bàlágà nínú obìnrin tó ń ka alkùránì fún ọkùnrin tí ó ń ṣe máhàrámù rẹ̀ ni yóò dùn so eléyìí ni kò ṣe nǹkan tó tó mú so wọláwà rẹ̀ olówó náà nǹkan tí ìyẹn ẹbí tí ẹ̀rọ wà nìyẹn obìnrin tí ó máa ń pa àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ó ti ní kò yẹ kí ó jẹ́ kí ohun àwọn obìnrin tó ń kọ́ máa jáde débi pé ọkọ òun máa gbọ́ nǹkan tí wọ́n ń kà the same thing náà ni obìnrin tó ṣe gbé ó ń ṣe classes fún àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ àwọn obìnrin yẹn náà wọ́n gbọ́dọ̀ sọ pé obìnrin yẹn ló ń kọ́ àwọn kan wá ṣe ojú ẹ̀rẹ́ máa tán bójú yìí so wọ́n gbọ́rọ̀ bójú wọn torí anytime ni ọkọ̀ yẹn lè lọ já wọlé síbi tí ìyàwó ti ń kọ́ wọn ní nǹkan tó ṣe kó lè mọ́mọ́ pé ìyàwó ṣàbí kí ó ti gbàgbé àbí kí ṣe tọ́nu tóun gan fún rẹ̀ so wọ́n múra ní ìmúra tó fi àwọn wà níta so wọ́n ní sọ pé òkè torí kóbìnrin ló ń kọ́ àwọn so wọ́n múra múra tán wà níta then ó mú ẹyẹ at least ìyàwó ẹni tó ń kọ́ wọn dàbí obìnrin tó ń kọ́ wọn yẹn ó gbọ́dọ̀ protect you, wọn yẹn since o ti take your phone àṣẹ fóun fẹ́ máa kọ́ wọn kò gbọ́dọ̀ jẹ́ kí ohun wọn kó jẹ́ nǹkan tí ó máa síta tí ọkọ òun ó fi máa gbọ́ bí wọ́n ṣe ń ka nǹkan ọláwà rẹ̀. Thank you. na ìbéèrè mi nípa òbí tí ó ń tọ́ ọmọ tí ó lè fi nǹkan haramu tọ́ so irú òbí báyìí ṣé ọmọ lè gba in tí ó fi ń tọ́ àbí kò lè gbà tó bá ṣe pé ọmọ tí ó ti lè dádó fún rẹ̀ ni kó má gbà ṣùgbọ́n tó pọ́mọ tí ò lè dádó fún rẹ̀ ni so bàbá yẹn ló ní ẹ̀ṣẹ̀ fún nǹkan tí ó fi tọ̀ òun ló ní ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n tẹ́ pọ́mọ tó lè dádó ní so ó gbọ́dọ̀ dádó then àwọn nǹkan tá ń sọ yìí ó lè fún sọ́nà méjì muharramun lè dára kí muharramun lè káfù nǹkan ní lè jẹ́ haram látara ọ̀nà tí bàbá yẹn fi rí wọ́n ṣe pé nǹkan yẹn jẹ́ haram gbogbo fún rẹ̀ lápẹjú ní sin bàbá tí orí owó látara rìbá ọmọ yáwọn èèyàn lówó èlé àbó ń ṣiṣẹ́ níléeṣẹ́ tán máa ń yáwọn èèyàn ní owó èlé òun náà fi san sálárì fún òun náà àbí ó ń ṣiṣẹ́ léṣẹ́ tẹ́tẹ́ àti bẹ́ẹ̀ lọ so àwọn kan wọ̀nyí sì muharramu lèkàtù ọ̀nà so èyí tó bá fi lè jẹ́ haram látàrọ̀ ọ̀nà tí yẹn fi so ó jẹ́ haramu fún alẹ́lkáàfí ẹni tó gẹ́ẹ̀tì rẹ̀ ṣùgbọ́n ó jẹ́ halalu fún alárẹ̀ ìlú halalu ló jẹ́ fún ẹlò ní bí a bí ọmọ bí ìyàwó tí ó ti yé ní bí ọmọ bí ìyàwó ó lè jẹ́ halalu ṣùgbọ́n nǹkan tó jẹ́ muharramu lè dá sí láti bí ó ń kéèyàn jí ẹni tó ṣe pé ó ń jí nǹkan ní nǹkan ni òun ló wá fi ń tọ́ àwọn ọmọ àbúfin ń tọ́ ìyàwó ìyàwó tó mọ̀ pé ìdí ọkọ òun mú wálé tó fi ń tọ́ àwọn ní tó lọ jí ni èèwọ̀ ni fún láti jẹrú nǹkan rẹ̀ èèwọ̀ ni fún láti jẹrú torí pé nǹkan yẹn muharramu nígbà so nǹkan yẹn jẹ́ haramu fún fúnra rẹ̀ torí pé nǹkan ní nǹkan òun ni ti òun bọ́ọ̀tì nítorí abẹ́ ọtí àbí bíi tẹ́tẹ́ òun ló ti ẹni tí wọ́n gba nǹkan lọ́wọ́ rẹ̀ òun náà yọnu sí ó kàn yẹ pé ẹ̀sìn òṣèkín ẹ̀sìn òfọwọ́ sí nǹkan ẹ̀ so yóò jẹ́ muharram haram ló máa jẹ́ ìlkáfí fẹni tí ó gẹ́ẹ̀tì rẹ̀ ṣùgbọ́n ó máa jẹ́ halal fún ẹlòmí bí abẹ́wò ọmọ so eléyìí náà jẹ́ nǹkan tí agbọ̀dọ̀ kọ́ yìí náà èèyàn kan nísìn ó jẹ́ báńkà ó wá bùnmi lówó ṣé mo lè gbà haramu ni fóun halal ní tèmi ṣùgbọ́n mo lè mọ́ gbà á náà tí ń bá rí pé tí ń bá gbà á fi bà á ṣe á ìgbésí ayé rẹ̀ ṣe ṣùgbọ́n tí ń bá rí pé tí ń bá gbà á kò mékè ní ìpàkìlẹ̀ ó ń bá tiẹ̀ lọ ní so ìpìlẹ̀ ni pé nǹkan yóò fi ń ṣe haramu fún èmi òun ló jẹ́ haramu fún mo rò pé àárín ẹ̀kílẹ̀ unlike kí n mọ̀ pé owó olówó ló jí ló wá fún mi bẹ́ẹ̀ ni wọ́n ti tí ó fi ṣe ìlú mo jí ìwọ̀ ní fóònù ìwọ̀ ní fún èmi tí mo bá gbà lọ́wọ́ rẹ̀ tó bá ló ń gómi náà sọ̀rọ̀ láwà rẹ̀ Thank you náà ọ̀rọ̀ lórí kámumi lórí ìdúró so ẹni tí ó gbáwẹ̀ tí ìṣúnú wá tóbi so bí wá fẹ́ mu ọsàn ó fẹ́ mu omi ṣe lè mú lórí ìdúró lórí rìn àbí kó wá bí kan kó jòkó sí kò sí dáàtù pé kó wá bí kan kó jòkó sí yẹn òye tí ó dá tí ó ti ń sìn kó wá bí kan kó jòkó sí kó rẹ̀ mú tí a mú ìyẹn tí ó dá ṣùgbọ́n tí ò bá wábì kan jù kó sí tó bá ń mú lọ lórí nǹkan àwọn àpá mi gbà wípé haramu ni fún láti ṣe bẹ́ẹ̀ torí pé anábùwà muhammad sallallahu alaihi wasallam ó kọ̀ fún wa pé káwọn ọmọ lórí ìdúró that's one two ṣe yóò dùn kí olóńgbò bẹ mú mi pọ̀ ṣùgbọ́n yẹn ní ara ìlàpọ̀ ṣẹ́rì bá máa ká máa ń wọ ṣẹ́rì nẹ̀kì ẹni tó wọ́ọ̀sì ju olóńgbò lọ ti bẹ mú mi òun náà ní ṣàìfọ́n nínú hadithi mi ike anẹ́sọ̀lá àtàlámí ẹ̀yìn tó bá fi lè mú mi lórí ìdúró tó bá mọ́ tó ń bẹ fún lẹ́ṣẹ̀ ni lásàkọ́ à yóò pọ̀ omi yẹn so gbogbo eléyìí ni àwọn àfá mi wò wípé èèwọ̀ ní ká mú mi lórí ìdúró àwọn míì gbà wípé ó wà pàmísíbò láti mú mi lórí ìdúró pọ̀ kò ń ṣe bí bẹ́ẹ̀ lídìí táwọn ẹ̀rọ sọ pé ó wà pàmísíbò òun ni pé anẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó ti mú mi lórí ìdúró níbi zamzam níbi tí omi zamzam wà so ó mú mi lórí ìdúró ibẹ̀ ẹ̀ làwọn míì fi pààyọ wípé ó wà pàmísíbò but it's not the best so gbogbo àwọn àdíìsì yòókù yẹn ni wọ́n fi tu wípé ìkàráhà ní detestation ló wà fún torí pé ayé ẹ̀rí pé anẹ́bùn lórí dúró àwọn tó sọ wípé wọ̀ ni láti mú lórí dúró wọ́n ní ìṣe sí anẹ́bùsọ̀lá àfà ìṣe sí yẹn the only thing tó lè ṣe náà nìyẹn crowd yẹn large ó pọ̀ débi pé kò lè sọ pé òun fẹ́ máa bẹ̀rẹ̀ níbi so tí yẹn bá bá rẹ̀ ń situation yẹn tó ṣe pé kò rí ibi tó lè dùn kó sí lápèjúwe àbí so yóò mú mi lórí ìdúró so yóò jẹ́ ntí ó máa permissible situation by so exception from the general rule ni yóò jẹ́ irú situation jẹ́ so eléyìí òmìnira iṣẹ́ kalabani alayhi rahmatullah àtàwọn àfáàní náà tí wọ́n lọ sí ibẹ̀ so oníṣókí tó dá òun ni kéèyàn wá bìjọ lè kó sí ìyẹn ni tí ó dá ṣùgbọ́n ká sọ wípé haramu ni Ah, tabanika wọn hadith oníwèjì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àgbà pé kò ní ṣe haram pé mo kúrò ọlọ́wà. wọ́n béèrè ní ẹgbẹ́ ìṣòro pé pé ìyá ọmọ rẹ̀ òun ó máa ń kó òwò ẹ̀mí balẹ̀. náà búfẹ̀ tí wọ́n ń ṣe tó ṣe pé àwọn tó ń pèpè rẹ̀ wọ́n á pèpè ẹlẹ́dẹ̀ nǹkan kan wọn àwọn sanwó mọ̀ ṣé roro ẹlẹ́dẹ̀ náà fi ṣe tíwú ráìsì ni àbí ọ̀bẹ̀ ráìsì so kò mọ̀ ìrújúbà so a ti ṣàlàyé fúnra wa anábíwa muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ wípé wa man ittaqa shubuhat fọ̀kọ̀lì tẹ́bọ̀rà lìdí ní ìwà ẹ̀rùbì in tó bá mú ìrújú wá ẹni tó bá àpọ̀ ẹ̀jì rẹ̀ ẹni ẹ̀ ti gbé ẹ̀sìn rẹ̀ ta ó ti ní ọmọ wáfà àfi ṣubuhat ẹni tó bá lọ kó sínú ṣubuhat tó tó ni ó mọ̀ ṣe ti ní lọ́jọ́ wáfà àfi haram yóò padà jẹ haram yóò padà kó sínú haram so kàrọ́ọ̀ì yẹ́ra hawlẹ̀ ìmà yóò ṣíkó ayé wa kí àwọn bí adaranjẹ tí ẹran rẹ̀ ń lọ sí bí gráàsì onígráàsì ni tó ń lọ sí bí protected land jẹ ọba ibi tí ọba fi ilẹ̀ pé àwọn ẹran òun nìkan ni ó máa jẹ́ ń bẹ̀ so èèyàn kan wá rí pé òkè àpòǹtì ẹ̀ máa dẹranjẹ lẹ́gbẹ̀gbẹ̀ àwọn ẹran àwọn rí gráàsì tó tutù wọ́n padà kó sínú rẹ̀ wọ́n lọ jẹ́ so torí pé wọ́n rí gráàsì tó tutù bí mi bẹ́ẹ̀ náà lẹ́ni tó ṣe wípé nǹkan dààmú wa lójú èyí tí a fi ṣe ìsìbárà ìdíní so kò ṣe ìsìbárà ìdíní wà ẹrùbí so ó rọ́ sínú ìrújú yẹn so kò dá tí a bá ti mọ̀ pé ibi tẹ́ ń lọ wọ́n ń tẹ́lẹ́bẹ̀ ń bẹ́ náà mara wọn so ẹ mọ òróró náà fi ń dẹ́ra wọn bẹ́ ni òkè yẹn má jẹun bẹ́ òní àti ọpọ́n yìí so wallahu a'lam subhanaka lahumma bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك